بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله adọ́kọ́ fún ọlọ́run ọba tí ó tún ní kálánfààní láti pàdé nírọ̀lẹ́ ti òní abẹ́lẹ́ ọba subhanahu wa ta'ala kẹ́ lọ́sàn-án kẹ́ lóru wa kọ́lọ́n kó gbà á lẹ́sìn fún wa kọ́lá la ilaha illallah gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí à ń bá bọ̀ ìyẹn níjẹjọ ọ̀rọ̀ nípa àwẹ̀ Ramadan àtàwọn tó lè bani ní àwẹ̀ jẹ́ ẹ̀ńtàwẹ̀ rẹ̀ bá wá bàjẹ́ ìmọ̀ àkọsí pé àwọn nǹkan míì tó yàtọ̀ sí ìbóbìnrin láṣepọ̀ làwẹ̀ rẹ̀ ti bàjẹ́ wájú kó bóbìnrin láṣepọ̀ ni ohun tí ó jẹ́ ìtanràn rẹ̀ àti gbọ́ àwẹ̀ ń o ti yọ kẹnuró kò jẹ jẹ́ nǹkan kan ẹkẹta òfìṣú ẹ̀ẹ̀kẹta náà yọ gbà padà ẹ̀ẹ̀kẹrin pé yóò tún wá ṣe ìtaràn kọsọ kọ́sọ ẹrú di tàbí kó bá àwọn oṣù méjì ní ṣísẹ̀ntẹ̀lé ó lè jẹ́ ọgọ́ta ọjọ́ ó sì lè ẹyọ kan oṣù méjì oṣù ojú ọ̀run oní òsì gbà àwẹ̀ yìí tí ìgbà wa tún lágbára eléyìí a jẹ́ pé èèyàn ọgọ́ta òní yóò fún ní oúnjẹ èèyàn ọgọ́ta tí ó fún lóúnjẹ yìí tó bá wù ú ó lè kéèyàn ọgọ́ta jọ níbẹ̀rẹ̀ Ramadan kó sì fún alóúnjẹ kan tàbí bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ kọ́ máa fún ẹnì kọ̀ọ̀kan tàbí kó kó àwọn èèyàn jọ lẹ́yìn Ramadan lọ́wọ́ parí Ramadan láti ṣe ìfún ní oúnjẹ yìí kò sí ìtìyàn ṣe nu mẹ́tẹ̀ẹ̀ta tí ọ̀já sí ìtàwọn atúmẹ́nuba díẹ̀ náà àwọn ẹ̀kọ́ ètò ní wọ́n ṣe pẹ̀lú àwẹ̀ gbígbà lára ni pé ìmá tètè sínú bàbá ti pé àsìkò mágbèbè ó ti tó a níbi wùsọ́ọ̀lù kéèyàn gba àwẹ̀ bí sàárì tàbí kó gba àwẹ̀ ọjọ́ méjì mẹ́ta pọ̀ méjì sẹ̀ǹtẹ̀lé láì ní símu ṣùgbọ́n kí èsì ìwọ̀ ó ní láti ṣe bẹ́ẹ̀. a tún lọ pàtàkì sàárì ní jíjẹ àtàwọn àǹfààní èyí tí ó ti bẹ̀ jáde. ibi táwa parí ẹ̀ sí ni pé bí bá fẹ́ sínú àwọn nǹkan wo ló dáa jùlọ láti fi sínú. dàbí bòǹtó tutù ìyẹrù tọ́ọ̀bù ńlọ́dáa jù. béèyàn bá rí dàbí bẹ́ẹ̀ tọ́gbẹ tá a nàti támúrò béèyàn bá wá rí ló ka omi tá àbárí rí kankan nu mẹ́tẹ̀ẹ̀ta yìí lọ́sẹ̀ kan ọ̀sán àti bẹ́ẹ̀ lọ bá a ṣe máa ń jẹ kìí ṣe rárá o ṣùgbọ́n ṣe kalẹ̀ ìyẹn súnà قال المؤلف رحمه الله ومن مات وعليه صيام صام عنه وليه ẹ bá jáde láyé tọ́jú ẹ̀wẹ̀ tọ́jú ẹ̀wẹ̀ Ramadan tọ́jú sọ́run sọ́ọ̀mà ánì wàlíyò àwọn tí ó jogún rẹ̀ àwọn ni wọ́n bá gba àwẹ̀ ni wọ́n bá gba padà ọ̀ ọ́ lálàyé ní àlàyé ẹ̀ ẹ̀ máa gbọ́ ọ látàdí pé ń tọ́jú àwẹ̀ sọ́rùn bí a ń tọ́jú pa rẹ̀ yá ó ṣe é ṣe bóyá ara rẹ̀ ti padà yá ṣùgbọ́n fi sàtẹ́ẹ̀wọ́ ẹni òjì ọgbà àwẹ̀ ń tẹ́ jáde láyé tàbí kó ṣe pé kò ṣe àtẹ́ẹ̀wọ́ rárá àìbẹ́ẹ̀ ti ẹ̀kọ́ bí ramadan ṣe bẹ̀rẹ̀ làárẹ̀ ń ti bẹ̀rẹ̀ ó ṣe wọnú shawal ó ṣe wọnú dole hijja dole kọ́ńdà dole hijja muharram ńlọlẹ́mí gbà á irú ẹni báwọn wọn à ní bá gba àwẹ̀ kankan bákan náà wọn à ní ṣe ìtàn kankan fún olótọ́n nínú àdìsí mi tí àfàwà tí wọ́n mú wá wọ́n ní wọ́n fẹ́ ìlà ànsọ́ọ̀mì yẹ́wùmí àárọ̀fàtà fàkọ́ọ́l yòókàtìrì sánẹtà màdìyàtà wọ́lbà kìyàtà so níbẹ̀ bàbá fẹ́ máa ṣe àlàyé fún wa ni nípa àwọn àwẹ̀ tàtọ̀ wáà àwọn àwẹ̀ àfínúfíndọ̀gbà àwọn àwẹ̀ tó ṣe pé kìí ṣe ọ̀ranyàn ṣùgbọ́n lára súnà oníkéèyàn gba àwẹ̀ ńlọ́wà afọwọ́ abẹ́rẹ́ pẹ̀lú àwẹ̀ ọjọ́ àràfà àti ẹ̀san tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n wá mú àdéhùn wá wọ́n ní wọ́n sí ìlà wọ́n ti ẹ̀ lọ́wọ́ òjíṣẹ́ lọ́n àǹsọ́ọ̀mì yẹ́wọ́mi nípa àwẹ̀ ọjọ́ àràfà ẹ̀san olè ní ó rí mbẹ́ fakọ́l anábì wa dáhùn ló ń pè é yukafiru sanata almadiyata téèyàn ti dá lọ́dún tó lọ téèyàn bá rí ọjọ́ kan ọjọ́ àràfà ọlọ́run ọ̀dàrí ẹ̀jìyàn wọ́n lè bá àkéyàta èyí tó tún ṣẹ́kù ní ọdún náà tí í ṣe oṣù méjì wọ́n ti forí ẹ̀ wọ́n ji jìyàn. so nílé ìbáwọ̀ ọ̀rọ̀ mi yẹn ni pé ẹ̀sẹ̀ odidi ọdún méjì ńlá àwí ọjọ́ kan tuntun tí yàn bá gbà nù rọ̀mọ̀ nínú lẹ́nu níjọ́ àràfà ó wọ́n fi ṣe ìhàdànù fún yàn. nínú àwọn àwẹ̀ ìtọ́jú àwẹ̀ súnà tí a fẹ́ ká mójútó sọ́ọ̀mù ìyáwómi àwẹ̀ ọjọ́ káyókáyó tí wọ́n afẹ́ ká gbà á ká tún gba táṣúwá náà mọ́ yẹn ni pé àtọ́jọ́ kẹsàn-án àtọ́jọ́ kẹwàá ìyẹn afẹ́ ká fi gbà wọ́n kálíbà àyẹ̀pá àwọn Yahudi ni. wọ́n fún ìlà ànsọ́ọ̀mì àṣùrọ̀ à wọ́n béèrè lọ́wọ́ òjíṣẹ́ lọ́n nípa àwẹ̀ ọjọ́ kẹwàá nínú oṣù Muharram fakọ́l anábìwá dáhùn lóhùn wípé yòókà fẹ́rù sanatal màdíyà ó dín díẹ̀ ṣe ọdún kan tó ti rí kọjá lọ ó ní ààwẹ̀ yìí ọdọlọ́run ó lò tí ó fi ṣe ìhádàmì ẹ̀ṣẹ̀ tí yóò fi ní ní ẹ̀sìn yẹn lọ́rùn lára àwọn ààwẹ̀ súnà ó ní ká gba ààwẹ̀ lọ́jọ́ àfínì àti lọ́jọ́ khamis ọjọ́ monday àtọjọ́ thursday wọ́sọ̀yìnlá ànsọ́ọ̀mù yọmọdé àwọn sàádó béèrè lọ́wọ́ òjíṣẹ́ lọ́rùn nípa pàtàkì ààwẹ̀ ọjọ́ àṣírí ìyẹn ọjọ́ Monday Ànábì wa dáhùn lóhùn pé bẹ́ẹ̀ àkàyẹ̀wò mọ́hùn wòlé sòfì ọjọ́ yẹn lọ́jọ́ tó ṣe pé abimi ọjọ́ tí abimi njọ́ Monday nga ní abimi wọ́n bọ̀ ń sòfì ìgbà tó lọ́wọ́ bá tí ó ṣe mí lánàá bí ọlọ́run tí ó ràn mí sáyé ọjọ́ Monday náà ni àwọn ohun àlẹ́ yà sí ẹgbẹ́ ti ẹ̀kọ́ pé wọ́n ọ̀kọ́ sọ àyànú àlùkùránì kalẹ̀ fún mi ọjọ́ mọ́ndé yìí náà lọ jẹ́ Muslim ni ọba àdéfì wa nínú àwẹ̀ súnà ti ń bẹ ó ní àwẹ̀ ọjọ́ mẹ́fà nínú oṣù Ramadan àbàtọ́ ọmọ àdéfì wa tó sọ Ramadan tán pátápátá. thumma atba'u sittan min shawal lẹ́yìn náà kó wá fi àwẹ̀ ọjọ́ mẹ́fà ní oṣù shawal tí ì tẹ̀lé ramadan tó ti gbà káà mẹ́ka síyá mi dáàrí oníkan yóò wà nípò ẹni tó fi gbogbo gbà tí ń bẹnu ayé tí ì gbà wẹ̀ bẹ́ẹ̀ ìdájọ́ rẹ̀ ṣe rí níwájú ọlọ́run Imam Muslim àwọn ni wọ́n gba hadithi yìí wá. وقال أبو ذر أبو ذر الغفاري قلن بني ينسي قل أمرنا رسول الله صلى الله عليه وسلم أن نصوم من الشهر ثلاثة أيام قل جسلوه با أقوى ولا شيء أشياء كني أشياء آوي بيبا ọjọ́ mẹ́ta mẹ́ta nínú oṣooṣù kọ̀ọ̀kan anábìnrin ká fi gbà àwọn ọjọ́ wa ni sàlàtà àṣàrọ̀tà sàlàtà àṣàrọ̀tà yẹn ni pé ọjọ́ kẹtàlá àti kẹrìnlá àti kẹẹ̀ẹ́dógún nínú oṣooṣù kọ̀ọ̀kan rọ̀wáwù nàṣàì yìí wà tìrìmẹ́bì imam nàṣàì àti bàbá wa tìrìmẹ́bì àméjì náà gba hadithi wa ìyẹn jẹ́ àwọn àwẹ̀ wọ́n fẹ́ ká gbà tọ̀tọ̀ súnà tàbá parí lẹ́yìn a wà bọ́ síbi àwọn àwẹ̀ tó ṣe pé èèwọ̀ ní ìyẹn gbọ́dọ̀ fọjọ́ ń gbà àwẹ̀ tàbí nà kìròhò ìtì akọ̀ fún ni láti ṣe ni ẹjẹ́ abẹ́ẹ̀ láti ibi tí àáfà wa ti bá wa bẹ̀rẹ̀ nírọ̀lẹ́ òní yẹn ni pé mọ́mọ́ta ẹ̀ ń bá jáde láyé tó sì ní àwẹ̀ lọ́rùn bóyá àwẹ̀ lérí ni àbáwẹ̀ Ramadan sáwọn ọmọlẹ́bí rẹ̀ ṣé wọ́n bá gba àwẹ̀ ń bí àdúgbò ní ìgbà kọ́ọ̀lù nínú sẹ́ríù afáwa sọ pé kọ́ọ̀lù wà kọ́ọ̀lù àmàmáta yẹn pé alẹ́bí máa ta yìí kọ̀dọ̀ àní òṣòwò ẹ̀ ń bá kú tọ́láwẹ̀ lọ́rùn wọ́n bá gba àwẹ̀ rẹ̀ o nígbà wo ni ìdàkà náà tó bá ṣe pé ó ṣe àtẹ̀wọ́ ó sọwọ́ ń kúkúrú ó ṣàṣe ètò ó ti láǹfààní láti gbà wọn ṣùgbọ́n tí ò gbà á. fàyidà mẹ́ta ìsàn bíyàn kan bá wá jáde láyé wọn àléyìn sí ìyá mi tọ́wọ́ jẹ àwẹ̀ sọ́run ká tó fún nídàjọ́ nàdọ́rnà á ṣèwádìí á béèrè pé á wo ẹni tó jáde láyé wọn. nǹkan fárọ̀kọ̀ ọ̀yìnbó ìjọkùdọ̀ tó bá pé ọlọ́run ti fún láǹfààní láti gba àwẹ̀ ń o. àwọn rẹ̀ àwọn tí ó jogún rẹ̀ wọ́n bá gba àwẹ̀ ń padà. lẹ́nu tó bá jẹ́ pé kò ṣe àtẹ́ kọ̀dọ̀ àlẹ́yìn ajẹ́ pé kọjá gbèsè kò sí tààrà kankan léyìí tí wọ́n ṣe lè lórí afẹ́wà fẹ́ mú àpèjúwe wa kó lè bá yé wa dáadáa wọ́n wá sọ pé wà sóòrò tó dáàlì ka ìdá àfọ̀rọ̀ ti Ramadan nàbí sáfàrin aw marad bí yẹn bá ṣe aláìgbàwẹ̀ nínú Ramadan látàrí pé ó ṣe ìrìn àjò látàrí pé ara rẹ̀ ọ̀dá sùnmọ́ bá àdàdà àlè kàtàmẹ́kànnà fi ṣáàlì ṣáwáàlì ọlọ́run wá fún láǹfààní láti lè gba ààwẹ̀ ń padà nínú oṣù kẹwàá ọdún oṣù tó tẹ̀lé oṣù Ramadan tá a mọ̀ sí Shawwal wàlàkínàwó ahàmàdà ṣùgbọ́n dípò kó gbààwẹ̀ ó ń wo ààwẹ̀ gbígbà ó ń wòran wàfárọ́kọ̀ ó ṣe àtẹ̀wọ́ tí màjá àwòlẹ̀ ajálù lẹ́yìn ọ̀rẹ́ yìí ọlọ́run kádàrá pé àsìkò tí ó jáde láyé ó wọlé lọ́ba kú irú ẹni báwọn yóò kú dọ́rọ́ á ní ilẹ̀ ayéhámu alẹ́ tí fàrọ́tọ̀ fi ya àwọn òdiwọ̀n ọjọ́ èyí tó ṣe àtẹ́ tí ó fi gbà wẹ́n wọ́n bá gbà padà wọ́n. فإذا كانت الأيام التي أفطرها في رمضان مثلا عشرة أيام فجت يوم جمعة ilé òsì gba àwẹ̀ látòjúwe nínú Ramadan bisara ni marad torí páyà rẹ̀ yá àwọn sáfari àbóṣe ìrìn àjò wọn lè máa já ṣàwáàl ṣùgbọ́n bí oṣù rọ̀ ṣàwáàl nígbà tí oṣù tó dé ní oṣù kẹwàá akọ́ọ̀mà bí sábàtì ayyám akọ́ọ̀mà sábàtì ayyám súnmà àwọ̀dà òní marad ìgbà Ramadan lọ tán nílé oṣù ṣàwáàl ọlọ́run ní kò ti láǹfààní kódà ara rẹ̀ ti yá lọ́jọ́ méje abẹ́ntọ́jẹ́ ìrìn àjò ó ti sẹ́rí padà wálé nígbà táwẹ̀ tán ìjọ táwẹ̀ tán lọ́dé tó lẹ́yìn rẹ̀ ó lo ọ̀sẹ̀ kan tí í ṣe ọjọ́ méje náà. fẹ̀yìntàn náà wọ́dọ̀ lẹ́yìn ọjọ́ méje tó ti láǹfààní láti gbàwẹ̀ tí ọ̀gbáhùn làárẹ̀ bá tún kì àìbẹ́ẹ̀ tí ẹ̀kọ́ nílẹ̀ àjò míì bá tún yá fàáàdì sábà tó lámìyàn fún wa sẹ́ǹpẹ́ tí láǹfààní àti gbàwẹ̀ ọjọ́ méje tí ọ̀gbá wọ̀ lọ́wọ́ sọ́ọ̀mù ha làkàánà kọ́ọ̀dé rọ bẹ́ẹ̀ tó bá ti lọ ọjọ́ méje tó bí gbàwẹ̀ ni ó lágbára àti gbà ṣùgbọ́n kò tí ó kò dọ̀ á ní ó àṣàbà á ọjọ́ méje wọn ó fi bá gba àwò torí pé tó láǹfààní láti gba àwò ní ọ̀gbá ọjọ́ mẹ́ta yòókù ni ò ní gbà. amẹ́tàlá àtàtù alẹ́tẹ̀lẹ̀ mùtàmákà ní mílíọ̀nù báwọn ọjọ́ mẹ́ta tí ò láǹfààní kò ní gbà padà ìtí àǹfà ni wípé bóyá ní Ramadan lápéjúwe àríyàn ọ̀yá àbíyàn ṣe ìrìn wà lọ tán ara rẹ̀ ti yá níjọ ọdún gan ara rẹ̀ ti yá pátápátá kẹ́yì ó sì gbàgbé ọjọ́ mẹ́wàá ọjọ́ sọ́nù dípò kọ́ bẹ̀rẹ̀ àwẹ̀ rẹ̀ lọ́jọ́ kejì mẹ́sù shawal torí pé ìwọ ni ìyẹn gbọ́dọ̀ gbàgbé ọjọ́ ọdún dípò kọ́ bẹ̀rẹ̀ àwẹ̀ lọ́jọ́ kejì shawal kọ́ gbàgbé rẹ̀ padà ó sàn gbádùn mi bí ṣe ń gbélé mi ń jọ tọ̀hún lẹ́yìn ọ̀sẹ̀ kan èdè lẹ́yìn ọjọ́ méje ó ti láǹfààní láti lò kó fi gba ààwẹ̀ ọjọ́ méje nínú mẹ́wàá tọ́jẹ fọ́rùn kọ̀gbá tó di pé àárẹ̀ mi tún kì àyẹ́bẹ̀ tí ẹ̀kọ́ ìrìn àjò mi tún yọjú orí ìrìn àjò ibẹ̀ ló kúlé àárẹ̀ mu lórí àárẹ̀ náà lọ́lọ́jọ́ débà sùúrù ẹni báwọn ó ti láǹfààní àti gbà ààwẹ̀ ọjọ́ méje nínú mẹ́wàá tọ́jẹ fọ́rùn ó ní ọgbà ajẹ́pẹ́lẹ́ ẹni báwọn. àwọn èèyàn rẹ̀ àwọn tí ó jogun rẹ̀ wọ́n bá gba àwẹ̀ ọjọ́ méje tó láǹfààní láti gbà ṣùgbọ́n tí ó gbà ọjọ́ mẹ́ta kò tí kò láǹfààní rẹ̀ adékọ́jọ́ méje wọ́n fi gba àwẹ̀ padà. mo rò pé ó ka o. kàdálíkà àyìdán láwùsà máa dà bí ìlmarot bákan náà ẹ̀ńtẹ́rà rẹ̀ yá o ká sọ pé ààrẹ ń sàǹtẹ̀ iwájú ó sàǹtẹ̀ iwájú bí nínú oṣù Ramadan ńlára rẹ̀ ọ̀yá bí Ramadan ṣe dé ní báyìí làárẹ̀ ti kì í ó sì sàárẹ̀ sàárẹ̀ sàárẹ̀ tó gbọ́ Ramadan fi tán. atúbọ̀nù Shawwal istamarra bil marad lórí àárẹ̀ náà ló tún wà o atúbọ̀nù oṣù Dhul-Qa'da lórí àárẹ̀ náà ló tún wà o Dhul-Hijja tún dé lórí àárẹ̀ náà ló tún wà o nígbà Muharram dé wa mata fi shahri Muharram ó kú nínú oṣù muharram irú ẹni báwọn láàyè alùdámọ̀n kọ̀dọ̀ ọ̀hún àlẹ́yìn kò tú láàsì kí wọ́n bá gba àwẹ̀ rẹ̀ padà o kódà kò sí tàràn kankan ètí wọn bá san wà má dáká kí ni tọ́fẹ́ lè ní wípé lẹ́nàwó lámìyẹ́ta mẹ́kan torí kò tí ì láti gba àwẹ̀ tọ́lọ́jọ́ tí òfìdé ọ̀rọ̀ tá a fà wá sọ lókè wípé wàlíyòhò tábà ń sọ nípa àwọn nípa wàlíyò ń bí àwọn tí ó jogún rẹ̀ lára àwọn ní ẹwà o àpèjúwe rẹ̀ rẹ̀ o ìdàkánà rẹ̀ méjì ti àyè àmàmì Ramadan kásò pé yẹn bá jẹ àwọn ọjọ́ kan sọ́run nínú Ramadan tí èsì gbà wẹ̀ wọ̀làmíyàkùdìyà ó ti láǹfààní láti gbà wẹ̀ ń padà ṣùgbọ́n kò gbà padà tàhàwù náà látàrí pé ọfọwọ́ ẹ̀rẹ̀ ẹ̀hẹ́ èèmù tẹ́ẹ̀dí pé ọ̀sàjáde láyé irú ẹni báwọn fàyínà làwàrà tàti ó di tú láti fáwọn tí ó di ogún rẹ̀ à ń yẹ àkọ́tẹ́ sí mu síyáàmà àwọn àwẹ̀ tó di ọrùn wọ́n ó pin láàrin ara wọn ni wọ́n ó jọ pin ìgbà ni láàrin ara wọn fàyàfóònù kúlọ̀ wáyé nìyẹn ní òye ó mẹ́mẹ́ta dáa. bóyá ọmọ méje ló fi lẹ́ẹ̀ta yìí tó sì jà wẹ́ẹ́ tí méje tí wọ́n máa kọ̀ọ̀kan àwẹ̀ kọ̀ọ̀kan ọmọ méjì ẹnìkan gba mẹ́rin ẹnìkan gba mẹ́ta tó wà á kàdà. ama ìdá kánà lìmẹ́yìí ti ka kàfàárọ̀ fàyín náà yẹ kàkà ya àhàdùlù wàràtà. sọtẹ́ pé àwẹ̀ ti ń bẹ lọ́rùn èèyàn àwẹ̀ ìtàn àbáni fàyín náà yẹ kàkà fàlùbí ya ẹnìkan náà àwọn tí. wọn ó jogún rẹ̀ irú ẹni bá mi yóò gbé o yánà ìṣẹ́ra tó fi ya àtàtà bọ́ọ̀n. torí pé tábà ń sọ nípa ààwẹ̀ kánà ìyẹn gbọ́dọ̀ gbà ní ṣíṣẹ̀ ń tẹ̀lé ni kódà bíi pé èèyàn jẹ rọ̀mọ̀dán tí àwọn afẹ́ máa san ibẹ̀ wọn lè ti mara wọn lọ́wọ́ ṣùgbọ́n òkú ń ti dáràn bóyá obìnrin láṣẹ bóyá ó bá obìnrin láṣẹ pọ̀ lọ́sàn-án gan ni rọ̀mọ̀dán ìyẹn ni kó ti jẹ gbèsè ọ̀rùn àwọn ọjọ́ kan bóyá ti gbà á àwọn ọjọ́ kan tó bàjẹ́ wọn ti gbà á ọwọ́ á kó àwọn oṣù méjì tí wọ́n fẹ́ bàgbà àwọn ọmọ ọ̀lágbára láti bá bọ́ọ̀kù lọ́rùn ẹrú wọn ọ̀lágbára láti fáláì ní ọgọ́ta ló ń jẹjẹ ṣùgbọ́n wọn lágbára àti gbà àwẹ̀ tó níbẹ̀ èèyàn oró kan ní ọ̀dà àwẹ̀ ń gbà wọn gbọ́dọ̀ sí ní wọ́n gba mẹ́wàá wọ́n gba márùn-ún rárá torí pé má àwẹ̀ tán náà oníkọ́jẹ́ pé tàtàbù wọn wà ń bẹ̀ wọ́n gbà ń ṣí sẹ̀ǹtẹ̀lé ń sẹ̀ǹtẹ̀lé ni tẹ́nìkan bá gba mẹ́wàá ní ìsìn tó dúró ó ti sọ́ọ̀fù ni tẹ́lẹ̀ ń bá tó fẹ́ gbé ẹni pé èèyàn oró kan láàrin wọn oníyọ̀gbà oníyọ̀dà àwọ̀ ẹ̀ǹsán. fàlùwàlì yìí yẹ́dẹ̀ kọlọ̀fì ìjẹ̀mọ́ ilẹ̀ wọn ta minal abnai wa ghairi mọ̀lẹ́dún yarithūnahu. tabanso nípa wàlíyùn gbogbo àwọn ọmọ rẹ̀ pátá tí wọ́n jogun rẹ̀ lára àwọn níwáwó yálà ọkùnrin ni àbóbìnrin àtàwọn tí ó jogún rẹ̀ ìyàwó ọkọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìyẹn jẹ́ lórí etí à ń bá bọ̀ ìyẹn tó bá jẹ gbèsè àwẹ̀ sọ́run ètò wa tẹ̀lé ni pé ṣìyà àmọ́tàtọ̀ wọ́ọ̀yìn àwẹ̀ ìfinúfíndọ̀gbà àwọ̀lẹ̀ ṣìyà àmúyẹ́ ní àròfà ìkíní àwẹ̀ ọjọ́ àràfà yóò máa àròfà tábà ń sọ àràfà ọjọ́ wo ni wàlíyọ́mù tààsírùn ó ní ọjọ́ kẹsàn-án nínú oṣù Dhul-Hijjah sínú yabidálìkà wọ́n sọ ní yọ́mù àárọ̀fà yẹn lè hujjaja yẹ̀kẹ̀fó nà fi ìfì àárọ̀fàtà látàrí pé gbogbo àwọn tí ń ṣe ájì yànyàn ibẹ̀ ni a máa ń parọ́ jọ ọ́ sí lọ́jọ́ kẹsàn-án àyè ibi tí a máa ń wà ó ní a máa ń pè ní àárọ̀fà wàgẹ́rù lè ṣùgbọ́n àwọn tí ọ̀bà sí nínú pé wọ́n ń ṣe ájì yòhìbọ́n àyìn ṣàríkó nfi ahmed yohasi láwọn bí àjòrò àwọn náà gbìyànjú láti ṣiṣẹ́ tí ó fẹ́ dàbí iṣẹ́ ìtàwọn tí wọ́n wà ní àròfá tí wọ́n ṣe wọ́n abdul mayi ṣàríkó náà bí ìfẹ́wọ́ mọ̀dálì kàlíyọ̀ nítorí dáadì tí wọ́n fi lè bá wọn kẹ́gbẹ́ oníkí gbàwẹ̀ ọjọ́ àràfá tábà ń sọ nípa ọjọ́ èyí tó lóore jùlọ nínú gbogbo ọjọ́ tí ń bẹ láyé láàrin ọdún kan ọjọ́ àràfà ni. tọ́ba ń sọ nípa òru tó lóore jùlọ nínú gbogbo òru tí ń bẹ láàrin ọdún kan òru Lailatul Qadri ni. ẹ̀rí lórí ẹ̀ ní o ojúṣe aláwọ̀ bá sallallahu alayhi wa sallam sọ pé khayru yawmin tala'at alayhi shamsu yawma Arafa ọjọ́ tó lóore jùlọ nínú àwọn ọjọ́ tó òòrùn yọ nù rẹ̀ ọjọ́ àràfá ni o. wà á kọ́ra bí ẹnìwò lam yúrọ ṣètọ́nù fi yawmin àkọrọ̀ wàlẹ̀ àdìhàrọ̀ nínú fi yawmi àràfá. kò wá sí ọjọ́ tí àṣetán tí máa ń yẹ pẹrẹ kò sí ọjọ́ tí àṣetán tí máa ń kábàámà tí máa ń banú jẹ́ bíi ọjọ́ àràfá. torí gbogbo àwọn tó ti kó bá. tí a a ọjọ́ wá ayé yàtàbá bí àlè mọ́wò pé fi àlè sàmà àwọn tí a bẹ lára fà lọ́jọ́ náà pàódù níwájú àwọn o jà ó ní wá ẹ wo orí wọn bó ṣe ta kókó ẹ gbogbo ara wọn bó ṣe bẹ̀ sí kí ni ẹ ń béèrè sálùjẹ́ náà náà ni ẹ wá tó báyìí ọ̀dà mo foríjì mọ́ mo foríjì wọn tíṣà ìtàn bá gbọ́ báyìí yóò bù ẹkún ni yóò bá máa wá kábàámọ̀ ṣètọ́n ìmọ̀ ìbànújẹ́ ìmọ̀ ayẹtọrẹ pọ̀ lọ́jọ́ àràfà lè máa yàrá mìntánẹ́sì lè rọ́ọ̀hánà látàrí bí ìkẹ́ ọlọ́run bí ó sì máa rọ̀jò bí ó sì máa jábọ́ láàrin àlórí wọ̀tẹ̀gbẹ́ àwòzò láyà nìgbọ̀n náà àti bọ́lá ọba bí ó sì máa fojú fún àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá táwọn èèyàn ti dá. fàbẹ́rù lè fi já ẹni tí ọba wá sí Mákà àwọn Yorùbá níbí Yorùbá lè bẹ́ gíjà kó sì rọ abẹ́ kẹjẹ ó lówó tíkẹ́ẹ̀tì wọ́n lè gbàgbé ọjọ́ àràfà kí ẹ̀san tó tóbi kó lè bàjẹ́ ti èèyàn fàyíṣẹ́ àwọn aláhùn sọ́wọ́mọ̀ ìtàkọ́rọ̀ ìbànilá wọ́n fẹ́ ká gba àwẹ̀ ọjọ́ náà lẹ́yìn tí fi ń wá àfúnná lọ́sọ́dọ̀ ọlọ́run torí ọlá tí ń bẹ fọ́jọ́ àràfá ni o. amali hujjaj ṣùgbọ́n tí máa ń bẹ mẹ́kà tó jẹ́ alálàájì wọn ò fẹ́ kó wọn gbà àwẹ̀ ńjọ́ yẹn o kọjọ sani kí ló fà á lè ànàmdè yóò fò torí pé àlejò ọlọ́run ni á jẹ́ lọ́jọ́ náà ẹgbẹ́ nínú àwọn àdéhìí fọlọ́wù tààlà àkàrọ́mù min ọlọ́run bá bá lékẹ́lá ọba tó ti rí pé àánú rẹ̀ ọrẹ́ rẹ̀ ó tóbi ọgbọ̀ngbani ọrẹ́ rẹ̀ fẹ̀jú kálọ́làjì tó wá sọ pé òun ó tún fi ibi panú òun ń gbáwẹ̀ fọlọ́wù tààlà láàyè tá a bá dà kọ̀fẹ́ kí wọ́n fi ebi kábíyèsí jẹ́sí fún un lójú àràfà. wòlẹ́nì fìtìrọ ìdí ẹlẹ́ẹ̀kejì tẹ́ ti máa ń ṣe ájì tí òfin ní gbà àwẹ̀ ń jọ àràfà ni pé kéèyàn ọmọ gbà àwẹ̀ ń jọ àràfà akọ̀wá wà á ń ṣàtù yóò jẹ́ kí egbò èèyàn ó le yóò jẹ́ kárí èèyàn dá gágágá láti ṣe àdúrà àtàwọn iṣẹ́ olóore àti àbẹ̀káàr fayọ̀fẹ̀rọ̀n wọ̀lọ́wọ̀lọ́m yọkùnrin àlẹ́ ìmọ̀ṣà kọ̀tùn fìfìyàm kódà kó sì pé kí wọ́n gbà ẹjọ́ náà kò sí kankan tó lè kó bá wọn èyí tó dáa jù náà ni pé ká máa gbà àwẹ̀ ṣùgbọ́n wàá tà ń bẹ́ lé wọ́n ká wọ́ gbà wà yáni ẹ wàá rí ọlá tí ń bẹ fún kéèyàn gbà lọ́jọ́ àràfà rẹ̀ ni pé ọdún méjì lọ́nà wọ̀dà ńlẹ̀ mọ̀rọ̀ tẹ̀kírì sọ̀gáyìrì dùnú ọwọ́ àṣeéṣe kọjá pé yóò pa ẹ̀ṣẹ̀ ọdún méjì rẹ̀ ó lè gbé pé àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké ni o tí ò ní ní ẹ̀ṣẹ̀ ńlá nú fàínàlì kàgáyìrọ̀ torí báwọn ẹ̀ṣẹ̀ ńlá ọlọ́wọ́ kàlẹ́ forí ẹ̀dìyàn báwọn àfi kéèyàn ò túbá kó ronú pàwàdà kó ṣẹ́rí lọ́ọ̀dọ̀ ọlọ́run kó jáwọ́ kó ń bí ẹ̀ṣẹ̀ kó sì dàníyàn pé أوه نديد يسمى لاي لاي لذلك ورد في تكفير الأعمال قولي عليه الصلوات والسلام إذن تفجأتي علم الحديث من اجتماع بسقي الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكسرات لما بينهن إذا اجتنبت الكبائر الصلوات الخمس ان وقت ما انتهى منك وكسبه lẹ́yìn síbí òkè bórì àwọn ẹ̀ṣẹ̀ téèyàn ti dá lálàfo àṣubú ìṣe bórì bí ẹ̀ bá ti ké bórì ọlọ́run ti forí ẹ̀ jìyàn ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú ni ó bá ṣe gbọ́ ọ. wọ́n lè jùmọ̀ àti ìlànà jùmọ̀ à irun jimá kan sí jimá mi yẹn ni pé jimá tọ̀sẹ̀ tẹ́ lọ àjọ kí mi kí jimá mi ò tó dé ìyẹn ti dáhùn ẹ̀ṣẹ̀ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ kan ṣùgbọ́n jimá mi dé àwọn ẹ̀ṣẹ̀ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ń ọlọ́run forí ẹ̀jẹ̀ yẹn wọ Ramadan Ramadan àwẹ̀ Ramadan kan mi ni ọdún tó lọ lẹyìn Ramadan yẹn ti dáhùn kan tí Ramadan ọdún mi ò tó tó bí Ramadan mi bá ti adé tí yẹn ti gba àwẹ̀ mukaffiratun lima baynahunna àwọn kílá àkàlẹ̀ wọ́n máa ń ṣe àwọn tí yẹn bá dá láàrin rẹ̀ ni. kí wàá ní májẹ̀mú ìdọ̀tún ìbàlùkàbá irò tí yẹn bá ti jìnnà sí àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá. ọjọ́ ìlọ́tẹ̀kẹ́rù wa yọ̀tọ́sọ̀ bí sọ̀gọ́ irì ajẹ́ pé àwọn ẹ̀ṣẹ̀ ọdún méjì fọ́jú àràfà tí ó hà dànù àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké ni o tá a bá ń sọ nípa ẹ̀ṣẹ̀ kéékèèké báwọn afá àti ni wípé máa kàánì wọ̀ sí ìlàtàní ìlà ìlàlùkẹ̀bí rọ̀ ó làwọn ẹ̀ṣẹ̀ tó ti pé béèyàn ọba jáwọ́ ń bẹ̀ òun ni ó gbéyàn débi àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ẹni àkàtọ̀ àkàbà lọ ẹ̀ṣẹ̀ ńláńlá. kaba yẹ ịdọ lọ bìnní yàtọ̀lá àbúrò ìkìláàsì ọlọ́run bọ́ ọba àlékẹ́lá ó tún lè dárí ẹ̀ṣẹ̀ ńlá ó lè dárí ẹ̀jẹ̀ yẹn tó lọ́n bá ti mà ń ní ọfẹ́ túbá ó sì fẹ́ túbá nítorí tọ́lọ́wọ́n bá nìkan ṣoṣo ó sì mọ̀ pé olódodo ni wàtáwù bá tó wo káfàrà lọ́wọ́ sàáàlà á ní sagá ìrẹ̀ kàbá ìrẹ̀ rí báwọn ọlọ́run lè forí àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké jì kó tó forí ní ńláńlá kó fi jì àwẹ̀ ọjọ́ kẹwàá ọjọ́ káyókáyó ọjọ́ kẹwàá nínú oṣù muharram yawma ashura huwa al-ashir min shahr muharram wa yusamma muharram ashura wọ́n máa ń pè ní muharram ashura torí pé ní muharram ẹni ọjọ́ kẹwàá yìí wá. لأجل أن في هذا اليوم torí pé nínú rẹ̀ òun láti rí وقد وقع في اختلاف كثير ìyapa ẹni tó pọ̀ ló wà lórí ẹ̀ yẹni pé àwọn àdéhùn wà lórí rẹ̀ fàfi báàdì ya nínú akọ́kọ́ náà àwọn àdéhùn anáwó kánẹt tasum anáwó kánẹt tasum kùrẹ́ṣì kọ́bílẹ̀ islam wọ́n làwọn kùrẹ́ṣì ní ẹ ti máa ń gba àwẹ̀n kí islam tó dé wọ́n nàbí sallallahu alaihi wasallam kánẹ yasum àti pànàbí gan oní ẹ̀ máa ń gbà nínú ẹgbàwọ́ ọ̀rọ̀ míì annahu lam yakun yasumuhu hatta ata almadina wọn lọ́nà bí ọgbà maka o títí tó dé ìlú madina nígbà tó láwọn yahudi tí a ń gbà á wọ́n fi bá àdìyà nínú apá kan àwọn àdìsí míì annahu fọ́rìdọ̀ fi awwal sanati min al-hijra wọ́n ní ọdún àkọ́kọ́ tánàbí ṣe hijira gángan oní àti fi àwẹ̀ aṣọ́rọ́ ẹni àti fi lélẹ̀. ثم في السنة الثانية أصبح غير مفعول nígbà wá di ní ọdún kejì lẹ́yìn tó ti kọ́kọ́ jẹ́ ọ̀ràn yàn láti gbà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìjẹ́ ọ̀ràn yàn ọlọ́run wa mú kúrò bal asba sunnatan mina sunani ọwọ́ àbí àwẹ̀ súnà tí èsì ọ̀ràn yàn mọ́ láti gbà. waqad waqa'a fi hadha al-yawm akadhibu min ọ̀pọ̀lọpọ̀ àwọn irọ́ ńlọ ti wá látọ̀dọ̀ àwọn ikọ̀ méjì tí ń pera wọn ní mùsùlùmí ṣùgbọ́n tí ìsìlámù àti mùsùlùmí ń tọ́sẹ̀ pé bàrẹ̀ òun àmì ìhùmà. ikọ̀ àkọ́kọ́ ń làwọn rọ́fídọ̀ ìyẹn àwọn ṣíà ikọ̀ kejì náà síbà ìyẹn àwọn kọ̀wárìjì. bàtà ìbátan rọ́fídọ̀. تجعلها يوما نحسا ويوما مأثما lọ́dọ̀ àwọn rọ́kídọ̀ ọjọ́ kan ní oṣù rọ̀mọ̀dánù ọjọ́ ọbú ni lọ́dọ̀ wọn ọjọ́ ẹ̀ṣẹ̀ ni fàhún kùlàánì fi yọkàmíṣọ́n ojú àwọn ọjọ́ ìní apá bí hasan àbí hussein nítawọn sí àmáǹtí ni pé wọ́n wà mú ìdá wọ́n mú ìdá àdá ọ̀bẹ wọ́n máa fi bẹ́ra wọn wọ́n máa fi yẹra wọn lójú wọ́n máa fi bẹ́ra wọn lára. wọ́n yàtọ̀ ìbò náà fi dúró rọrùn bẹ́ẹ̀ ni wọ́n máa ti ọ̀bẹ wọ́n máa fi gbóra wọn níkùn wọ́n yìí máa zikó náà sì yá àbàwọ̀n. aṣọ wọn fífọ̀ ya ni pẹ̀rẹ̀pẹ̀ẹ̀pẹ̀ bákan náà wọ́n yìí tó náà ṣòro rọrùn bẹ́ẹ̀ ni wọ́n máa já irun irun orí irun agbégbó ara wọ́n sá máa já kí ló fà á lẹ́yìn olè yẹ́wò mọ̀ lẹ́bi kótìlá fi ilẹ̀ Hùsẹ́yìnù torí pé ọjọ́ ìní pa Hùsẹ́yìn sí ààyè kẹtẹ́ ń pè ní Karbila fẹ̀yàfà lónà dálíkà ọ̀sán wọ́n máa ń ṣe léyìí láti fi ìbànújẹ́ wọn hàn lórí pé wọ́n pa Al-Hussein ọmọ Ali wọ́jà òfin bí àkàbíyíbà oríṣiríṣi àwọn irọ́ àròbájọ lẹ́yìn tó ṣe pé láyé sàdékọ àmàlẹ́ ń dáwọ́ adìnà mẹ́sìkàtì mìn àkìlẹ̀ ẹ̀ tó wà nílà àkáyè tìǹtìní tí ì sàn ju ewúrẹ́ lọ kò lè gbọ́ ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí kò lè gbàgbọ́ lódodo. wọ́kọ̀ bọ́lá wọn ni wàá sìbò àwọn kàwárí jù àwọn dojúkọ wọn àwọn wà nídàkejì fàkàdàbò fi àìdàn àkàdé ibà àwọn náà tó parọ́ mọ́ wọ́n jẹ́ alóòrùn yóò mọ̀ àwọn ka ọjọ́ nǹkan ọjọ́ yìí ọjọ́ òwúrí ọjọ́ ẹ̀yẹ wọ̀yọ́ mọ̀fọ́dìlìn wọ́n kà kún ọjọ́ tó ti pé ọlọ́lá pọ̀ wọ̀rọ̀wọ̀ fi àhàdíta kódà àwọn àdíta oríṣiríṣi làwọn àkàwárí jù ní àtúngbà wá fi tàùsí àti àlàlẹ̀ yàyà ọjọ́ ìfẹ́ bí ọjọ́ ọdún ló ṣe rí táìpẹ́ ẹran kalọ́ màmá rẹ máa ń jẹ tẹ́lẹ̀ fún wàfi lóòtì àtàní síyà wọ́n ní ọjọ́ tó dáa pọ̀ kéèyàn ó wọ aṣọ tó dára pọ̀ kéèyàn ó fẹ́ wà kẹwà lọ́jọ́ náà kódà wàfi lè ti hà ẹ̀ǹtí ìbá létí rò tẹ́lẹ̀ wọ́n ní kó tó lé ńjọ́ náà ẹ̀ǹtí ìbá para wọ́n ní kó tó para wọ́n máa ṣùgbọ́n àgbáríkà àtàwọn tó jọ kúlò àkẹ́dùn gbogbo ẹ̀ pátá ni o láǹjẹ̀ sí àfi ìlà fọ́ọ̀mù kò sí nǹkan kan tó fẹsẹ̀ múlẹ̀ lọ́jọ́ kẹwàá nínú oṣù muharram táyọ ààwẹ̀ gbígbà nìkan. وفي آخر حياة النبي صلى الله عليه وسلم حث على أن يصام قبله يوم هو اليوم التاسع lọ́dún tí anábì ló gbẹ̀yìn tẹ jáde láyé anábì sí àwọn mùsùlùmí lójú ọ̀yìn ó ní ẹ má dá ọjọ́ aṣọ́rọ́ nìkan ẹ má dá fi gbààwẹ̀ ẹgbà ọjọ́ kẹsàn-án ẹgbà máa àìbẹ́ẹ̀tì ẹ̀kọ́ ẹgbà ọjọ́ kẹwàá àti ọjọ́ kọkànlá torí kíni mukhalafatan lil yahud kẹ́ẹ̀lì bá yapa àwọn yahudi ìrìn ẹlẹ́ẹ̀kejì náà nínú àwọn àwẹ̀ àfinúfíndọ̀gbà ìrìn ẹlẹ́ẹ̀kẹta siyamul ithnaini wal khamis ọjọ́ àfínì àtọjọ́ khamis ọjọ́ monday àti ọjọ́ alamisi kọ́ọ̀lù wàsóyìlà fàdákàrà fi yẹ́wò fi sọ́wọ́mi yẹ́wò ìtìlẹ́yìn fọ̀déyìlà táyìnì nípa gbígba àwẹ̀ ọjọ́ monday anábìsọ nǹkan méjì tó jẹ́ pàtàkì nǹkan àkọ́kọ́ anáwòlì yẹ́wò lẹ́dẹ̀ ń zùlà fi rè wáyò pé wọ́n sọ kùránì kalọ̀ ọjọ́ àkọ́kọ́ tí àáyà márùn-ún àkọ́kọ́ nínú súrátù Al-Alaq ọjọ́ tó kọ́ sọ̀kalẹ̀ ọjọ́ Monday ni ọlá àkọ́kọ́ tí ń bẹ fún mi ọjọ́ Monday ọlọ́ ẹlẹ́ẹ̀kejì ni pé anna wulida fi ọjọ́ àfihàn ń bá kan náà oní abẹ́ òjísẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam. وقد ورد فضيلة أخرى في حديث آخر كدا أولا من فوا من حديث من ó ní pé anáwó tó ń rọ́dọ̀ fi ilẹ̀ àmàlù lọ́jọ́ àtìní ọjọ́ mọ́ndé gbogbo sẹ́tẹ̀dá ń ṣe pátá ọjọ́ náà ni wọ́n lọ kó hàn ọlọ́run ọlọ́run ti mà ọjọ́ náà wọ́n sì lọ kó hàn ọlọ́run fàkàní nàbí sallallahu alayhi wa sallam yasumu al-khamisa wa al-khamisa wa wa máa gbààwẹ̀ ọjọ́ khamis àtọjọ́ mọ́ndé wọ̀yẹ̀kọ́ a máa wá sọ fáwọn sàbẹ́ pé إنهما تعرض فيهما الأعمال وجل جيجم أما شكد أن شكد جيجسي وقل وفي علم فأحبه أو أعوه مقجبه إباتي أبا كسي من لعبا علم كي وقل وأنا صائم كما بلدكم تنباوي لهو فيكون يوم الصوم الاثنين والخميس من الأيام التي يتحب صومها adékè ọjọ́ àtìní ọjọ́ mọ́ndé àti tọ́sídé àwọn ọjọ́ méjèèjì nínú àwọn ọjọ́ tó pàtàkì pọ̀ láti fi gba àwẹ̀ òní ọwọ́ o nínú àwọn ọjọ́ ìtẹ́lẹ̀ ká fi gba àwẹ̀ kàtọ̀ wá òní siyam sítìmì shawal ìgbà àwẹ̀ ọjọ́ mẹ́fà nínú oṣù shawal wọ̀kọ̀rọ̀wá lọ́fẹ̀ẹ́ siyam yàrá ìsítà rẹ̀ àdéhìí ọ̀rọ̀ gba àwọn àdéhùn tó ti wá lórí ẹ̀ nínú àwọn èyí tó fẹsẹ̀ múlẹ̀ jùlọ ìní àdéhùn àbí Ayyub al-Ansari alẹ́dọ̀rọ̀wá o Muslim tí Imam Muslim ti ọgbà òtítọ́ náà bá sọ ń bẹ̀ pé máa ń fọ́ ọmọ Ramadan ẹ̀ ń bá gbàwẹ̀ Ramadan lẹ́yìn tó gbà tán ó fi ọjọ́ mẹ́fà tẹ̀lé nínú oṣù Shawwal káà nàkàsíyàmù dáàrin onítàn yóò wà nípò pé gbogbo ìgbà tí ń bẹ nílé ayé pátá ilé ìgbàwẹ̀ wà shawal oṣù wọn ni wọn jẹ shawal òwà ṣáàrù lẹbi bàdà ramadan ó ní oṣù tí máa ń tẹ̀lé oṣù ramadan gbígbà rẹ̀ ọjọ́ mẹ́fẹ̀ẹ̀fà yìí lè ròdì la àdéhùn lè tẹ̀síra tòfìfọ́lẹ̀ yá tòfìfọ́lẹ̀ sí yá mi yá. àwọn ọjọ́ mẹ́fà yìí látàrí àwọn àdéhùn tó tó ń sọ nípa ẹ̀san tó tóbi láàdá tó pọ̀ ètò yẹn ó gbà yẹn bá gba àwẹ̀ náà wọ́tàlín yẹnna síyáàmù àmà síyáàmù Ramadan kàánà síyáàmù dárì kò léyìn wọ́n tún wá sọ tìtorí tó fi yẹ ká gbà àwẹ̀ tìtorí mi wípé látàrí pé ń bá gbà á lẹ́yìn Ramadan bí ìgbà kó fi gbogbo gbogbo tí ń jẹ́ gbà láyé ìgbà àwẹ̀ tí wọ́n máa bẹ̀ fún oníkàn yáà ni àṣètùmọ̀ rẹ̀ ni pé anna alhasanata tudaafu bi ashri amthaliha ẹ bá gbààwẹ̀ ọjọ́ kan ó ṣe dáadáa kan nù ẹ bá ṣe dáadáa ọkàn fọlọ́n ó kéré yányá mẹ́wàá ìlọ́po mẹ́wàá lọ́lọ́run fi sanfó nítàn ẹ bá gbààwẹ̀ thirty days nínú Ramadan adé pé three hundred days ilé ìgbààwẹ̀ ń tó bá tún wá gba ọjọ́ mẹ́fà sí ajẹ́ wípé thirty days nù tábà ń sọ nípa oṣù Islam kìí ṣe three sixty six kìí ṣe three sixty five three sixty days ni ẹni pé oṣù kan jẹ́ twenty nine èmi ọjọ́ thirty so twenty nine oṣù mẹ́fà thirty oṣù mẹ́fà tabaru pọ̀ yóò jẹ́ three hundred and sixty days. ẹ bá wà gbàgbà lọ́dọ̀ eléyìí ọdún tó tẹ̀lé tó gbàgbà ń tẹ́ jáde láyé bí ìgbà pé gbogbo ìgbésí ayé ẹ̀ pátá lè gbà wẹ̀ ó lè fẹ́ tí ó máa gbà fún onítàn bẹ́ẹ̀ ọba wa gbàwẹ̀ ọjọ́ mẹ́fà ní oṣù shawal láàyè sọ́dọ̀tọ̀ fi hà àtàwálí kéjì ẹni kéyìí ọgbà ní one two three four five six rárá yẹn lè gbà gbà kan sinmi gbà méjì ní ọ̀sẹ̀ yìí ọ̀sẹ̀ tó tẹ̀lé tún gbà méjì ọ̀sẹ̀ tó tẹ̀lé gbà méjì yẹn ni pé láàrin ọ̀sẹ̀ mẹ́ta èyí ó ti yanjú rẹ̀ kò pọn dandan kéyìí ọgbà ní sẹ̀ǹtẹ̀lé o wàǹtakùn náà mìíràn wọlé ṣáàrù kìí ṣe dandan ni kó jẹ́ pé ọgbà ọba ti ń parí ọdún ọjọ́ kejì kí o ti bẹ̀rẹ̀ kìí ṣe dandan o. àwọn mi wọ̀sà ti tàbí pétọ̀ èyí bẹ̀rẹ̀ ń bẹ̀rẹ̀ o àárín rẹ̀ nìyẹn ń bẹ̀rẹ̀ o kò sínú májẹ̀mú tàbí lọ́wọ́ parí lọ́yọ̀ kéèyàn ọgbà sí o kò sínú májẹ̀mú fàlìjẹ̀mí ò là bá sàbí yálà ọgbà níbẹ̀rẹ̀ àwẹ̀ níbẹ̀rẹ̀ ìṣẹ̀wàn láàárín rẹ̀ lọ́wọ́ parí kò sí ìtó oúnjẹ tó máa la fẹ́ni tó bá jẹ́ pé ààrẹ yígbó òpinlẹ̀ ọ̀rọ̀ lọ́rùn jọ́ kejì ọdún tètè bẹ̀rẹ̀ kọ́ máa ti lọ kó fi jẹ́ pé èèyàn láǹfààní láti rí gbà. torí pé nù àdéhùn tí èjì ọjọ́ pé dandan oníkàtọ̀ ń títẹ̀ntẹ̀lé ni pé ànábì ọ̀ sọ pé máa ń sọ́ọ̀mà Ramadan súnmà sọ́ọ̀mà ṣe tàn mọ́tàtà àbí àtàn kọ̀sọ́bà nu àdéhùn tó fàdà àdéhùn يعمل به على إطلاقه وإذا لم يتمكن من صيامها من شوال ولكن ثم يفضل وبلا فن أدعاقه كي يوتر كرا كي تبا أعوذ مفا من شوال نبلوش رمضان حتى يحتاج الإنسان لأنه لا يدري ما يعرض له تبي أي ما olùkọ́ rẹ̀ láti àlẹ́ rọ̀mọ̀dán kí wọ́n padà rẹ̀ láti àlẹ́ ṣàwálì tí ṣàwálì ó fi lọ. wàyí dá alam yàtàmẹ́kà ní siyami àmì ṣàwál fàlàwù àyàsú màá ní sáré dẹ̀lkọ́ádà. tó bá jẹ́ pé fún ìdí kan àgbo mi èèyàn láǹfààní láti gbà á nínú oṣù rọ̀mọ̀dán àfààní kò sí tó burú ó lè gbà nù náà o. wọ́n á má kò ara rẹ̀ ò tí ì tí e di ọjọ kẹwàá nínú oṣù Shawwal irú bá ń fa sọ́lá ṣeré náà yẹ ọmọ mi Shawwal ajẹ́ pé yóò láǹfààní àti kírun ogúnjọ́ nínú oṣù Shawwal ọjọ́ mọ́kàndínlógún kọ́wá gbàwẹ̀ yá mi ọgbàwẹ̀ ọjọ́ mẹ́wàá oṣù káwẹ̀ rẹ̀ ọgbọ̀njọ́ ṣíṣe Ramadan fàádùn mar'atu tatadaraku wa tasumu sita min bil qada irú obìnrin bá ń kó sí tó burú fún un ó lè padà sí àlébá kọgbà ààwẹ̀ ọjọ́ mẹ́fà yòókù nínú oṣù bil qada wa ma dhaka illa naqasda siyamu shahri sittati ayyam wọ́n ní ìtọ́fà ni wípé èròǹgbà ni pé sábàáwò oṣù Ramadan kò sì gba ọjọ́ mẹ́fà tí wọlé ìṣẹ̀kúlẹ̀ àdìjọ ṣètò ìyẹn fún Ramadan dà ìmà kéde gbé èèyàn ni ó ti lágbára láti máa gba ààwẹ̀ Ramadan lọ láéláé èèyàn lè sàárẹ̀ èèyàn lè sàárẹ̀ wáyé fẹ́rò tó yóò sì ní báwọn ní Ramadan tòmọ̀tí ọ̀la ń fàn láti gbà inú Shawwal èèyàn lè ṣe àjò tí ò ní báwọn ní Ramadan wọ̀yà tó tí ó ti gbà tí ó gbà ní àgbàdì padà fún aláhàdá yàtọ̀ máa bí kọ́ àdá tó bá rí báwọn kò sí ní tó burú láti gbà ní oṣù lórí àdá. ọjọ́ mẹ́jọ lágbára ọlọ́run kọ́lọ́n kó tó àjùlọ ọjọ́ mẹ́jọ lọ á mà tẹ̀síwájú láti bí subhanaka allahumma rabbana wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk أحسن الله إليكم abẹ́lẹ́ ọmọ àlekẹ́lẹ́ ọgbà ní sàwọn ṣẹ́kù wa ní ẹ̀sọ́ lórí nítorí ìjọba àsìkò á fi àyè lẹ̀ fún ẹ bá ní béèrè béèrè mẹ́ta péré ẹ bá ní béèrè lè nọwọ́ béèrè mẹ́ta péré. نعم نعم بسم الله أنا وياك ìdáná ni kí wọ́n láti bá gbà padà ni ẹni tí ń gbà lọ oní àtún kú lójú ọ̀nà tí ọ̀nà nínú òtún gbé ni kọ́lọ́ àmọ́jọ́ wọn tó kún jẹ. Okay dáwọ́ nínú àwọn olùkà àti ìkó àtọ̀ pẹ́jà nìyẹra kí ni àwọn àtàjẹ́ mú ṣé ẹ ká lọ àtọ́nà fún wọn sí àwọn olùkọ́ ìnira àti ni ìkọ́ tó jẹ́ sí ìwé káwọn àwọn àti àtàjẹ́ Kò pa bọ́ ìbẹ̀rẹ̀ yìí ọ̀dà ìtẹ́ ń bèrè ní wípé gẹ́gẹ́ bí ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí bí a ní Iran mùrùkọ́ àwọn àti Amẹ́ríkà bẹ́ẹ̀ ń kọlu ra wọn tí alẹ́ aṣọ péjà gíní yóò dò ọlọ́run ti mọ́ sí à àwọn ẹ̀ka máa banújẹ́ tàbí kí lójú ti tọrẹ ká sí. ìkíní ni pé tẹ̀rí sí à àwọn ìkẹ́ńbẹ́ nàìjíríà kí ló kọ́ wọn ná umc kí ló kọ́ wọn ná kíní kan kíní kan ní wọ́n ló kọ́ kẹ̀kẹ́ ní kẹ̀kẹ́ ní mc àbí nkàtà almuhim ẹ̀hẹ́n ṣẹ́rí táwọn bá mọ bí ṣe àti burú tó ẹ máa gbé gbòòsà fún Buhari ni lórí bó ṣe fọ lórí wọn sí sí àhámọ́ tí wípé ìsìn ọ̀kọ́ kú kì í ṣe Boko Haram ṣí àgán ni àwọn fẹ́ kú ikú yẹn ní tààrà wọ́n rò pé ń táwọn wà lórí ẹ̀lọ́nà kìí sọ̀nà. tòṣìà tí bá gbọ́ ń pa wọn dáadáa ikọ̀ tó yẹ kéyìn lẹ́yìn bá ti gbọ́ báyìí kéyìn ó ti sànì. tó ọ̀pọ̀lọpọ̀ àwọn fìtínà tó ṣẹlẹ̀ àwọn ní ọ̀fà. wọ́n á máa ń fi alùlù báyìí ìyẹn àwọn ará ilé ànábì wọ́n máa ń fi á ṣe bojúbojú pé àwọn ń ṣe nísọ̀rọ̀ àwọn ń ṣe àtìlẹ́yìn nígbà tí kìíní kan mọ́ ok sọ pé àwọn ń ṣe àtìlẹ́yìn fún àwọn ará ilé ànábì wọn ò sì ṣe àtìlẹ́yìn kankan ṣíà Abubakar Siddiq wọ́n pè ní kèfèrí Umar wọ́n pè ní kèfèrí Uthman ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn sàdé pátápátá ń jẹ́ tànàbí ti kú báyìí tí ẹ ti yàn àléfà ẹ̀jọ́ bí khalifa wọ́n ní gbogbo àwọn gbogbo àwọn sàbí pátá ìní àti kọ́ọ̀mà ní àti di kèfèrí àwọn afàfà bíi mélòó kan ní wọn nínú tí àwọn kan pè mẹ́ta níbi ni wọ́n pè mẹ́sàn-án lọ́wọ́ amẹ́yẹsán ní Salman Farisi lọ́wọ́ wọ́n ní gbogbo àwọn sàbí pátákọ́tá ní àti di kèfèrí sọ àwọn sàbí táwọn bá ti bẹ́ẹ̀ ni wọn àwọn tí wọ́n ti fún ròdù ní pé wọ́n wà lùjẹ́ náà látàyé kí wọ́n sọ Imam Ali na àwọn sí àti àǹpè lọ́lọ́run lẹ́yìn tó ti wọ́ọ̀nù wọn tán tí wọ́n gbọ́ ojú wọn ná so ọ̀rọ̀ àwọn sí àwọn pọ̀ bí a ń jọ́ mi a máa padà fẹ́ lójú dáadáa so òun yìí ṣe kú rẹ ní ọ̀bá lè ṣe jàgbé ní odò sí ara adákẹ́ Thank you ó ti ó ti kó balẹ̀ láyé ramadan ẹ wá ní pé ẹgbẹ́ ìgbà tó ti ba àwòyẹ ti láwẹ̀ lọ́wọ́ wọ́n ti fẹ́ wọ́n gbà pé wọ́n máa wọ́n tẹ̀lé ẹni kò fi ṣàrò tí gbà pé àwọn ẹ̀rọ wọ́n kò ṣe fún mi láàárín àwọn ọmọ Wọ́n á sọ ní kéèké ààrẹ ẹ̀rí ọ̀sùn kẹ́jì o, àbàrí lọ́sì kẹ́jì o, àbẹ́bẹ̀bà áàrùn ìgbà lọ́wọ́ orí ọ̀lọ́sì. Tí bá ń bẹ láyé, yóò dàgbà ní 1 to 60. Tẹ́ntẹ́ bàbá àgbà náà, 1 to 60 náà ni ọgbà. Ìyẹn tó bá jẹ́ pé ààwẹ̀ taràn ìtàn ni pé ohun gangan ti dáràn kó tó kú ó bá yàwó rẹ̀ láti pọ̀ nù Ramadan bí ti agbé ọkàn padà ìgbà tí ó gbà padà àárẹ̀ kì í kò sáré ìgbà tí ó jáde láyé yóò sàn tán ràn tó yọ gbà àwọn oṣù méjì sísẹ̀ǹtẹ̀lé tuntun máa ń pẹ́ tó bá jẹ́ pé Ramadan ló bá jẹ sọ́run bí ọdún mẹ́wàá bí ogúnjọ́ ń lọ́jẹ tó wá fi falẹ̀ tí ọ̀gbà tí ó jáde láyé eléyìí ń ó ni torí pé wọn ò ṣe ìṣirọ́ọ̀tù tàtàbọ̀ níbi eléyìí ṣùgbọ́n bíi ti kàfàrà ó gbọ́dọ̀ gbà ní sísẹ̀ǹtẹ̀lé sísẹ̀ǹtẹ̀lé sísẹ̀ǹtẹ̀lé sísẹ̀ǹtẹ̀lé kódà tí bá ń gbà lọ sáyé fún bá ń bẹ láyé fúnra rẹ̀ tọ́wọ́ gbà dórí fifty eight ó ní ah òun ó sinmi lónìí tí ó bá tún bẹ̀rẹ̀ yọ̀ọ́sẹ̀ tún kó láti wà nù. seventy one gbà lọ seventeen gbà lọ tẹ́lẹ̀. أنا o forty ni won bagba ya lori leleyin iko tin bi tebe pa eleyin si to ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وكنا عذاب النار اللهم اجعل هذا الجمع جمع مرحومه وتفرقنا من بعده تفرقا معصوما ربنا لا تجعل فينا ولا معنا شقيا ولا مطرودا